àkọ́kọ́ nìyẹn ìbéèrè kejì àwọn obìnrin báwo ní ti ká fún wọn ṣe rí. nam alhamdulilayi wa salatu wa salam ala rasulillah wa lórí pípéyàn ní kéfèrè àbí ká má péyàn ní kéfèrè eléyìí kò ń ṣe masala tí ó fúyẹ́ that is say everybody lè mọ ọ̀rá sínú ẹ̀yìn bó tiẹ̀ jẹ́ pé òun tẹnumọ́ wípé muhammadu bin abdul wahab àti ibn taymiya àwọn méjèèjì yahudi làwọn àfáà rẹ̀ ẹ̀sìn wo kì í ṣe ẹ̀sìn islamu so eléyìí ni tekfiru dimni ni so ó ti kàfàrà muhammadu bin abdul wahab ó dẹ̀ kàfàrà ibn taymiya ikú ẹ̀sìn tẹ́gbọ́n ẹ̀ kò kì í ṣe ẹ̀sìn islamu àwọn àfáà wọn dẹ̀ ní yahudi ni wọ́n so mi ìmọ̀lú tó ti máa ń rí gbogbo àwọn ìtànkítàn ti máa sọ yẹn so ibn taymiya ni ahmed bin abdulalim bin abdulsalam abdulalim tó ń ṣe bàbá rẹ̀ àfa ńlá ni abdulsalam tó ń ṣe bàbá bàbá rẹ̀ tó ń pè ní majduddin ibn taymiya àfa ńlá ni abulbarakat so àfa ńlá ni so bó ti rí àwọn ìtàn yahudi tó ń sọ tó fi ṣe àwọn èèyàn lọ́nà ni èyí tó jà wá lógún jùlọ ó ní ká ṣàlàyé fáwọn èèyàn ìpè ẹni yìí orí àánú ló ṣe kíni ló wà ó dẹ̀ ń ṣe àwọn èèyàn lọ́nà ọ̀rọ̀ pé kèfèrí ni kò ń ṣe kèfèrí ìyẹn àwọn èèyàn lè ní kìláàfù ní orí rẹ̀ kò jẹ́ bí yẹn ṣe jẹ́ yìí nípa ìtìkáàfù ní gbọ́lá àwọn obìnrin ó ti ṣe ìtìkáàfù wọn ibi táwọn ọkùnrin ti ń ṣe ìtìkáàfù wọn náà ni wọ́n ti ṣe ìtìkáàfù èyí tó dẹ̀ tẹ̀wọ̀n jù wallahu alam o ni pé a lè ṣe ìtìkáfù ní fi jami'il masajid allati yusalla fi a aw tusalla fi as-salawatul khams ibi ta ti ń kírun wákàtí márààrún ìrun wákàtí márààrún mọ́ṣáláṣí ta ti ń kí a lè ṣe ìtìkáfù ń bẹ́ẹ̀ tó bá dọjọ́ júmọ́ àájáde lọ kírun júmọ́ bó jẹ́ pé a máa ń jáde láti lọ fún sáré jáde lọ ṣègbọ̀nsẹ̀ jáde lọ jẹun tí àbágbóúnjẹ wá sínú mọ́ṣáláṣí nìyẹn so bẹ́ẹ̀ náà ni kájáde lọ kírun òjòmọ́ ṣe tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà ń bẹ lórí ẹ̀ ó dẹ̀ jẹ́ ráàyè alimamu Bukhari rahimahullahu ta'ala òun náà ni pé a lè ṣe itikaf ní gbogbo àwọn mọ́ṣáláṣí tó bá ti ń kírun jàmá bẹ́ẹ̀ lóbìnrin náà òun náà ṣiṣẹ́ tó bá wù láti ṣe so à ń ṣe ìtìkáàfù nu mùsọ́lá tá a ṣe sínú ilé wa àbí nu kọ́mpáǹdì yẹn kan tí ó kì í ṣe masjidu jama'a so abdullahi bin abbas radallahu anhu gẹ́gẹ́ bí alhassan al-bihaki ṣe gbà wá so ó ní wa inna min al-bid'i al-itikafa fi al-masajid fi ad lára bídíà oníká máa ṣe ti ká fún mọ́ṣáláṣí tí wọ́n kọ́ sínú ilé kàtí àwọn mùsọ̀láyàt tí ó kì í ṣe mọ́ṣáláṣí táwọn èèyàn ti ń kí ohun jàmáà wallahu a'lam. náà pọ̀ jantirẹrẹ tó jẹ́ for and against so ipe wọ́n tako Muhammadu bin Abdul Wahab Ibn Taymiyyah eléyìí ò kìí ṣe nǹkan tuntun tẹ́bá ń ka ẹ̀ máa kà more than one thousand kódà ẹ̀ kà more than five thousand tẹ́bá ń ka àwọn tíra táwọn èèyàn ti ṣe láti lè fi tako dáwà sheikh muhammad bin abdul wahab sheikh al-albani rahimahullahu ta'ala wọ́n sọ ní ọ̀rọ̀ wọn kan nínú sislatu rẹ̀ wọ̀ nóòrù bí ọdún seventy two or so wọ́n ní dáwà àwọn tó ń pè ní al pé kò sí yàtọ̀ bí dáwà yẹn àti dáwà àwọn mùsùlùmí tó kù ju agbègbè tàwíìdù lọ báwọn kan ṣe jẹ́ àṣáírà táwọn kan jẹ́ mọ̀tùmídíyà tí àwọn kan sẹ́jẹ́ mọ̀tẹ́sílà táwọn kan jẹ́ múrjíà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àbí tán jẹ́ kọ̀dìyàníyà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nǹkan táwọn èèyàn jẹ́ lóríṣìíríṣìí bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn máa sọ pé wàhábíyà bọ́ ní sábà wò ó ká ní ẹni yìí àṣàrí ni òun ó fi yan kan táṣàrí ni mi mọ̀tẹ́zílì yóò ní mọ̀tẹ́zílì ni mi màtùrídí yóò ní màtùrídí ni mi múrújíù lè sọ pé kí ni múrújíù ni mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyà ní kí ni ahmadi ni mí but ẹni tó jẹ́ wàhábí ò ní sọ pé kí ni táwọn èèyàn ń pè ní wàhábí kò ní sọ pé wàhábí lòun àwọn èèyàn kan ni wọ́n ń pè ní wàhábí torí pé wọ́n bìlíìbù pé tí muhammad abdul wahab mu wá ló ń sọ kílẹ̀ ní tí muhammad ni pé ẹ má pe nǹkan mi lẹ́yìn ọlọ́run mọ́ ẹ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run mọ́ tọrọ nǹkan níbi sàárè kẹmọ pé orúkọ bàbá yín tó wà nù sàárè àti bẹ́bà fọ́rọ̀ ṣe àbí kẹmọ pé ṣéwù tó tán sí sínú sàárè ẹ pé ọlọ́run bá dàrẹ́kì ẹ mọ ọlọgbọra mọ sàárè mọ ẹ jìnà sí gbogbo àwọn àdádálẹ̀ ẹ ṣe tánàbí mú wá fún yín in tó ń pèpè sí tí ò tẹ́ lọ́rùn yìí in tó ń pèpè sí ọ ni bá ń bẹ lókè táwọn gbà pé nǹkan ìsọkúsọ ni ká ní bá ń bẹ lókè torí pé kò yẹ kí ààyè kó accommodate ọlọ́run ọba wọ́n gbà pé ní tó yẹ kó mọ́ sọ ni pé ọlọ́run ọba ò sí lókè kò sí sàlẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí ní ọlọ́run ọba ń gbogbo ibikíbi èyí ò náà gbà ní àkídà tó dáa ṣùgbọ́n wà lókè àkídà burúkú ni wọ́n ọba kẹlẹ́ ọba àbí kẹ́ sọ pé ọlọ́run ọba tó ṣe pé wọ́n lè rí tó bá di jọ́ǹgbé ní alkiyama ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní nǹkan táwọn onífídíà mùtẹ́sílà àṣáyẹ́rà mọ̀tùrídíà àtàwọn míì sọ kìláàfù díẹ̀ díẹ̀ ń bẹ láàrin wọn lórí àwọn nǹkan wọ̀nyẹn nǹkan tí Muhammad bin Abdul Wahab ń takò tí mùtẹ́míà bífọ́ rẹ̀ àtàwọn míì náà so ìjà yẹn ò ṣe parí kò ṣe lọ́kùngbà tí wọ́n bá ń sọ pé ọlọ́run bá ń bẹ lókè táwọn ń sọ pé ọlọ́run bó sí lókè lẹ́ẹ̀mọ̀ ṣe kí ni lẹ́ẹ̀mọ̀ takora yín tẹ́ẹ̀ gbogbo àwọn àdáparọ́ nǹkankan tó ń ṣe yẹn àfá rẹ̀ kò kí ń ṣe mùsùlùmí yahudi gbogbo àwọn tọ́kọ̀ kéwú kìníkan ń torí àsìkò ní òye lè pílẹ̀ ẹ̀tàn ní kí ẹ mọ tí ìhù sọ kẹ́rẹ̀ mọ̀rọ̀ tó ń gbé fún àwọn èèyàn so uh, Muhammad bin Abdul Wahab in tó dólé lórí orin táwọn ẹni ìṣíwájú wa dólé lórí in tí Abul Hasan al-Ash'ari dólé lórí àbí Maturidi ni Abu Mansur Maturidi àbí nǹkan tí àwọn míì dúró lórí lẹ́yìn àwọn ẹ̀yẹ́ ni àwọn nǹkan tó takun táwọn sálàfù wà so kájọ dìbéètì ẹ̀ fẹ́ búlẹ̀ bó ṣe ń bú àwọn èèyàn náà ni wọ́n mọ bú òun náà padà ní ṣùgbọ́n bọ́ bẹ́ẹ̀ ká náà ní ti mọ̀ ní kókó àwọn nǹkan yẹn jáde so azíàrí ni àṣàrí ni wọ́n àtìjáníul azhar àṣàríyul àkídà ni wọ́n sàmẹ́yàn tó dẹ̀ kúrò nú wọn kò ṣe pé òkè àṣáírà làwọn náà tẹ́lẹ̀ bàbá hamidul fiki awul faki azari ló ti jáde àfáà ńlá ni ó padà kúrò níbi àkídà ṣàríà ni bọ́ síbi alakida tó sọlàfíà ahmadu shakir lára wọn àfáà zíàrí ni ó kúrò níbi àkídà yẹn bọ́ síbi àkídà sọlàfíà àti ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tó ṣe pé wọ́n kúrò níbi àkídà ṣàríà tán jáde àrí gangan tó kúrò bí àkídà ẹ bọ́ sí mi then kó ṣe gbogbo nǹkan náà ni azia rí fi agree pẹ̀lú ẹ̀ nífi òun ni ó ń ta kó pé ànábì yìí sọ padà wá oníbàbá àwọn sọ pé lára àwọn nǹkan tó yẹ kí wọ́n yọ kúrò tẹ káwọn mùsùlùmí ká yọ kúrò nù kíní ni ṣé gbogbo àwọn azia rí náà mẹ́gbà tá ànábì yìí sọ padà wá tafsir sẹ́ìtàn tọ́wí ni ẹ̀ṣẹ́kùlá azar tó jẹ síwájú nìyí before èyí tó wà ń bẹ̀ yìí ni tafsir rẹ̀ ni ẹ́ kálọ́ka àwọn àyà tó sọ̀rọ̀ ń pọ̀rọ̀ nùzúlẹ̀ Isa ó àpúrù pé ànábì Isa ń padà bọ̀ wá tọ̀ntọ́wì ní Sheikhul Azhar ni ó wà ní kíní kan Mustapha Maraghi ṣé Mustapha Maraghi nìkan òun ni ẹni tó kéwú Al-Azhar ẹni yìí sì Sheikhul Azhar yìí tọ́rẹ̀ fi ilẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú bó ṣe wà náà àṣàríyù làkídà ni tọ̀ntọ́wì top out so kò ṣe gbogbo tó ń sọ náà làwọn àfáàzí àrí agri pẹ̀lú ẹni mọ lálàtí àbúrò rẹ̀ kankan mọ́ra wọn gbogbo àwọn yẹn ìròrí àwọn tí wọ́n ń takò hadithi yìí máwọn tí wọ́n já wọn liberals láwùjọ wa nísìn àti lágbàáyé ìròrí wọn nìyíun agbáàrí wọn á bọ̀wọ̀ àbú ureira àfẹ́yìn tó bá tún ní ìròrí yẹn nú wọn náà ló kù kò jẹ́ bí àárín yẹn ṣe jẹ́ wallahu a'lam. number three irú nǹkan bẹ́ẹ̀ nǹkan tó yẹ ká jìnà sí ni nǹkan tó yẹ kí á jìnà sí òun nǹkan bẹ́ẹ̀ ni na wọ́n ìbéèrè ni wípé ẹlòmí ń bẹ tó ṣe wípé ó sọ fáwọn èèyàn wípé gbogbo èèyàn ò lè nífẹ̀ẹ́ rẹ̀ torí pé ọlọ́mọ ọba gan kò ń ṣe gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ rẹ̀ ṣògbó wa ní titi ẹ so eléyìí ìtò ẹ̀kẹ́yàn jìnà sí ọ̀rọ̀ tí ẹ̀kẹ́yàn máa sọ onírú àwọn nǹkan báyìí náà a mọ̀ pé kò ń ṣe gbogbo èèyàn ló ń sin lọ́wọ́n ọba ṣọ́tíyé ṣùgbọ́n yìí ò túmọ̀ sí pé pé yẹn láàmọ̀ fi ṣe àpèjúwe pé ọlọ́wọ́n bá gbogbo èèyàn gan onífẹ̀ẹ́ rẹ̀ ká fi irú àpèjúwe bẹ́ẹ̀ lẹ́ sọ láwa rẹ̀. now before number five last question ká tó gbà yẹn oníbèrè ní zakatul fitri ohun lágbára ṣé ìtọ́ máa fún òun ṣé òun lè fi yan one ṣùgbọ́n wípé èyí tó ń wá ní náà rí kò ká gbogbo àwọn tí ẹ kóhun yọ fún bẹ́yà bí ọmọ márùn ọdún bí ọmọ mẹ́ta ni ó bá tán òun rẹ̀ nímì ṣó ti lọ báyìí náà. zakatul fitri ẹni tó yẹ kó yọ ẹni tó ní in tí ó jẹ lọ́jọ́ yẹn tó ṣẹkù kò ń ṣe olówó nìkan ni zakatul fitri wà fún zakatul fitri wà fún gbogbo ẹni tó bá ní in tí ó jẹ ní ọjọ́ ọdún tó rẹ̀ ṣe kí ni tó ṣẹ́kù wá ẹ̀ pé tó ṣẹ́kù yẹn ni kò lè yọjú tèèyàn kan lọ bí á ti ẹnìkan ló lè yọ sòun náà ọ̀ràn yẹn ni fún láti yọ zakatul fitri tó wá jẹ́ pé ó ní tí ó jẹ lọ́jọ́ yẹn ó dẹ̀ tún ṣẹ́kù so tó wá pé nǹkan tó tó yọ fún tiẹ̀ àti tọmọ kò yọ yìí ó tó yọ fún ti tiẹ̀ pẹ̀lú ìyàwó kò yọ títí ẹnìkan ló tó yọ ó yọ tí ẹnìkan tí sọ pé nǹkan tó tó yọ fún nìyẹn báwa ni ó gba zakatul fitri ẹni tí máa gba zakatul fitri gẹ́gẹ́ bí ẹni tí ò sí rújú ń bẹ̀ kò lẹ́yìn tí ó jẹ́ tálíkà tánitálíkà tá ń sọ òun náà ni irú tálíkà tá ń sọ ń bí ọ̀rọ̀ zakatul mal zakowó ìwẹ̀n tó jẹ́ tálíkà ń bẹ̀ yẹn òun náà ni ó gba zakatul fitri lọ́dọ̀ àwọn jùmúrù làmá àwọn ti ẹ̀gbà pé àwọn masọ́rífù zaka náà ni masọ́rífù zakatul fitri irú àwọn èèyàn tá a lè yọ zaka fún àwọn náà ni àwọn tí a lè yọ zakatul fitri fún lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ṣùgbọ́n at least èyí tó tẹ́wọ̀n wallahu a'lam òní pé zakatul fitri fún sínfù kan nú àwọn asnáfù tí a máa yọ zakatul fitri fún náà ni àwọn náà ni sí fún àwọn kíni àwọn fòkọ̀rá àwọn tó ṣe pé àwọn tàlíkà àwọn tó ṣe kíni tàlíkà tó tó wá yọ fún tó bá yọ fún òun àgbà ó ti wá ní nǹkan tí ó jẹ ó ti tún ṣẹ́kù yóò ṣe kíni yóò yọ tó máa tún gbé wá kọ́ yóò ṣe kíni yóò ṣe kíni yóò tún gbà torí pé ó kó sí abẹ́ fùkọ́rá tó lè gbà mo rò pé yé so ó lè gba zakatul fitri yóò dẹ̀ jọ́ràn yẹn fún kó yọ zakatul fitri tó ń bọ́jọ́ pé kí ni tálíkà ni ṣùgbọ́n ó ti ní nǹkan tí ó jẹ lọ́jọ́ yẹn ó dẹ̀ ṣẹ́kù ṣé ó yà lóye so wọ́n lè gbé zakatul fitri wá kéèyàn gbà á the hope pé kí ni tálíkà lèèyàn at the same time èèyàn náà tún yọ the hope pé kí ni mo ní tí màá jẹ tó tún ṣẹ́kù so yóò fún nìkan gbé mi wá kí n mọ́ gbà ó màá gbà lópin àti bá ṣe kó sí abẹ́ ẹni tí wọ́n pè ní fakir so wallahu alam. naam kí ni ìṣẹ́yà fi wo ọ̀rọ̀ yìí ẹni tí ọlọ́run gbé àdánwò bá tó wá sọ pé ah ọlọ́run tí mo jẹ́ ń jọ́sìn fún ẹ̀ ṣé lè wá tọ́sí mi báyìí. ìsọkúsọ ọ̀rọ̀ yìí سو الله سبحانه وتعالى كما قال ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات so àárẹ̀ àdánwò kan sí kejì láyé kò sí bá a ṣe fẹ́ yẹ so mo ń jọ́sìn fún ẹ kò túmọ̀ sí pé kíni kí n mára dánwò anábọ̀ muhammad sallallahu alaihi wasallam sọ pé kíni ashaddu an-nasi bala'an al-anbiya'u àwọn tádẹ̀wò mọ́ ń pọ̀ jù láwọn ànábì ọlọ́wọ́ bá thumma al-amsalu wal-amsalu so lẹ́yìn náà àwọn tí ipò wọn tún tẹ̀lé ipò àwọn ànábì ọlọ́wọ́ so kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wallahu a'lam reality ni so kulilahumma malikal mulk tutil mulka man tasha wa tanzi'ul mulka mimma tasha so yíò kìí ṣe tuntun ọlọ́wọ́ ọba lè rẹ̀ èèyàn kan lẹ́ni kó gbé èèyàn kan ga so yíò ṣe tuntun ìgálẹ́sọ̀ pé ẹni yẹn ní ó jẹ́ kéfèrè àbó jẹ́ mùsùlùmí nam látán kí la máa ṣe wà ṣùgbọ́n kókó bẹ̀ gangan náà ni ká ṣe ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu so allahumma ij'alna tawwabin wa ij'alna ta'irin ziyada yẹn àwọn afámi gbà pé kò lálàáfíà so àwọn míà ní subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha astaghfiruka wa atubu ilayk àwọn míà fi ìyẹn náà àdífi wá lórí ẹ̀ àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe yí pé àwọn àsáró mi wá tó dán ifá lórí ẹ̀ ṣùgbọ́n kókó bẹ̀ náà ni ti èyí tó wà nù àwọn tíra sahih pàtàkì lọ sahih muslim títí wàjá mínà tawabin yẹn ṣé ó jẹ́ ziyada tirimizi kò lálàáfíà ọláwa. naam a nílé gbàgbére mọ̀ fẹ́ kan sọ́dọ̀ nìyẹn ẹ̀kọ́ ó ní i could perceive your coaching please sir how can the student of knowledge emulate this. Ah, kò ń ṣe pípẹ́ mú àwọn nǹkan tí mò ń kó tì báyẹn kọ́ ṣùgbọ́n nǹkan tó ṣe pé ah, unconsciously ìtìyàn ti kàkàkàkà yóò di pattern paṣọ ara èèyàn èèyàn gbàgbé àwọn míì ẹ̀tún rí confam míì so bẹ́ẹ̀ ni ó ṣe pé mo ní ìzú kọ́ o so kò jẹ́ bó ṣe jẹ́ wọ́n á kàlà fi ṣẹ́kì ọba ṣàlékún lára àwọn fáwọn náà um, pẹ̀lú ọgọ́lọ́wọ́ a fún àwọn ìmọ̀ wa ní mike ká bá ṣe kẹ́lí mọ́tò ṣúkúrì ní ṣókí ayọ́kùnrin